أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمسه ونفسه ونفسه بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله Adá ọpẹ́ tó pọ̀ fún ọlọ́run. Alhamdulillah. A ti tọrọ ìjẹ́ àti fún àwọn ìwà Muhammad. Sọlọ́lọ́ Ìjẹ́ àtijọ́ ọlọ́pọ̀ máa bá ànábì, àwọn ará alẹ́ ànábì, àwọn sọ̀hábà, àti gbogbo wa náà tí à ń gbìyànjú, tí à ń tẹ̀lé lánàá wọn tí ìjọ́ tó gbé ọ̀tún lánàá abẹ ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo ààwẹ̀ ramadan ìjọra fourteen forty four ó di mẹ́rìndínlógún twenty four lónìí ara àwọn òun tá a fi wálé ìlàjòlù kọ́dé òun náà lára tó bá dájú pé lálátùlẹ̀ kọ́dé

ọlọ́run kó wa fún àforíjì ẹ̀ṣẹ̀ fún wa kó ti wá lára àwọn tí ó bọ̀ fún náwó rẹ̀ ọlọ́run náà ti àlùmá ní òtútọ́ ìṣàrò ẹ̀yẹ́ rúkú ọlọ́run òní àti ọ̀la òun ni bẹ̀sí ìrìtìmí ní mss invention kàtàlọ́dún wọn bá jọ méjì ọlọ́run tó fà mí àríkà sí. sòwò àbànú máa ń lè jẹ ọwọ́ dín púpọ̀. àwọn iṣẹ́ ọlọ́run ṣe é kọ́ ìyẹn lọ́wọ́ jẹ́ káàrò wípé ọ̀kan nínú tó lè jẹ́ kéèyàn ọ̀rá sínú náà jẹ́mọ́ ẹ̀gbọ́ dáadáa èèyàn ó kí òun ní òun tó lè èèyàn bá àwẹ̀ àwẹ̀ rẹ̀ èsì ní jẹ́ ti kó tún ṣe umra ó lè má yọ zaka ó lè jẹ́ philanthropy kọjá kí ọlà wọ́ ọmọ nínáwó bá ó bí ṣùgbọ́n bá a bá tún ìpìlẹ̀ owó ẹ̀ orí owó olùbálòpọ̀lẹ́ lórí kò tún bá wọn gbọ́nà lórí owó èlé ọlọ́run yọ ọ̀rọ̀ àwọn náà. فأولئك أصحاب النار هم فيها ìdí òwò àjẹkára nù náà ẹ̀rí pé bá a mú mà sí máa dé ní ọ̀rá nù náà òun ni àmì ìṣòro ọ̀gbọ̀n nígbà. iná owó máa ń ṣírí kìdì láà pàpàdé ọlọ́dọ̀ lọ́wọ́ àlẹ́ ìlú ìjà nígbà wà máa wá òun náà. وما للظالمين من أنصار ìtààmà pé ẹni tó bẹ́ẹ̀ ni lọ ṣe ṣíríkù àjọ kírun ọmọ lọ́jọ́ ìkọ́kùdé wọ́n ní ìkàkà tí wọ́n wáyé fún lẹ́yìn ọlọ́run àjọ kírun ó tún ní òṣàkà àbí sìgìdì àbẹ́rẹ́ àbókè àbírú mọ̀lẹ̀ kan tó tún jọ́sùn fún ní kọ̀rọ̀ àjọ kírun ohun so ń dè mọ́jì ohun so máa pa gbogbo ọrùn ẹ̀ ló ti fi gbẹrẹ ráńdì díze jẹ ẹ̀yọ́nú ayé ló ń fi ọ̀fẹ́ ẹ̀yọ́nú àgbà wẹ̀ alóńtìrì lóòótọ́ A ah! bí ọkùnrin òtò àwọn àfáà náà ló ṣe wà àwọn àfáà ló jẹ́ pé mo lóòótọ́ àwọn àfọ àtọ̀gbá tó dé pọ̀ tó wá pọ̀ rú ìṣe àwọn gan wọ́n ti wó fún ẹbọ ẹbọ tí ìṣòro ìlú ṣe jù àwọn tó tẹ́sí àlùkò àmì àwọn ẹ̀ṣẹ̀ wo ló tún lè fa kéèyàn ọ̀rá ní ọmọ àwọn ẹ̀ṣẹ̀ ní ìtọ́wà ó kéèyàn ọ̀rá ní ọmọ ara ẹ̀ ní kọ́ ọ̀rá ومن يقتل مؤمنا متعمدا فجزاه جهنم خالدا ẹni tó bá mọ̀ ọ́n náà pa mùsùlùmí mọ́sálà ní ìfòmí yẹn ló pọ̀ ó bá tún bá sọ́lọ̀ wọn forí jù àbí òní forí jù kò láti ẹ̀dà nìlànà torí pé sọ́lọ̀ sọ lọ́wọ́ òbí ni pé ẹ bá máa máa ó bá máa máa intentionally deliberately ọwọ́ apá mùsùlùmí ẹ̀ńjà sówó torí owó contract ẹ̀ńjà sóbé àbí nǹkan kan dà ní pọ̀ ó sì lọ́wọ́ pa mùsùlùmí á ó sórí iṣẹ́ rẹ̀ bàjẹ́ ó sòfò ayérayé ọlọ́pàá bẹ́ẹ̀ ó pèpèrè lónà ṣírí kò ṣe ṣùgbọ́n tó ṣe

kéèyàn òkú mú nǹkan mi ìmú lọ ó lè máa ṣe lọ lóòótọ́ ṣùgbọ́n náà nìkan ò tó ọ lẹ́yìn rẹ̀ òkú kùlùwà nílẹ̀ yìí kéèyàn ọmọ ṣe bàbá àtìyà wà kọ́ sínú náà ànábì ta kéèyàn pààyàn nínú gbogbo ẹ̀mí láyé the most expensive soul ẹ̀mí mùsùlùmí ìlú mi dá sí pé ẹ̀tọ́ bá pààyàn báwọn fámìlì rẹ̀ bá wá ní àforíjì bọ́yá kọ̀ mọ̀ọ́mọ̀ ẹjọ́ ọkùn díyà àtàkànà mo ti wo díyà mo wò ní facebook èjì national society committee lánàá torí bẹ́ẹ̀ sí ìrìtà ń ṣe lọ ààyè àbí ọlọ́run sọ bẹ́ẹ̀ ní one seventy eight ládé nínú ọba kọ́ra ọ̀rọ̀ díyàwó abẹ mo wá wò ní facebook èjì national society one hundred and twenty eight million ìwọ́n tó ọba pààyàn tí fámìlì ẹ̀ wá ní àwọn forí jì ọ́ èyí tó fi yẹ kí wọ́n pa ọ́ wọn wá pa ọ́ wá bí yàtọ̀ ìlókòkò náà one hundred and twenty eight million àtòwò tasọ́rẹ́ díẹ̀ one twenty eight million níbi ìjẹ́jẹ́ ìdè sábẹ́jáde one twenty two million pẹ̀lú bọ́wọ́ nàìjíríà tó lọ sí ọdún ẹ̀sìn pẹ̀lú dọ́là one twenty eight million ní tẹ̀ èyí àná ọ̀sán tó ti ọdún forty four. àwọn ọgbà wọn náà pa àwọn ènìyàn sẹ́ à ọ̀rọ̀ àwọn ọ̀nà oṣù fún ayérayé. títọ̀ ọba wa lúwa sọ́dọ̀ èkó níbi ọ̀ kò tí ì gàdí. ọ̀rọ̀ méjì òun làwọn onímọ̀ sọ èyí ò kọ́ ní tọ́pìkì mi tòní o ká ní bá ní tọ́pìkì mi tòní òun nìkan tó bá táàmù ọkọ ẹ̀ tí wọ́n kó wa àwọn kọ́lọ́lọ́ orí àwọn kọ́lọ́lọ́ òní orí kálukú ló sì mẹ́rin wa tó túmọ̀ sí pé kéèyàn tó pa mùsùlùmí awolowó làálì ara àwọn ẹ̀ṣẹ̀ téèyàn ó kò ibu ayérayé tọ́lọ́hún ní ìlú ṣùgbọ́n pọ̀lọpọ̀ wọn ní ìsìn ọlọ́run wọ́n sì wá lápá àyàn ó nira pọ̀pọ̀lọpọ̀ àwa tí èèbá ń sẹ́ni tó ti bá èsù jẹun pẹ̀lú síbí tó tóbi kọjá pé ìgbà kan tó tóbi náà fi bá kó wọ́n wá bá a tún síbi tó tóbi tọ́bẹ̀ lé lórí àbúlá wọn tọ́ bá a tọ́ lé lórí tí èèbá fẹ́kú ti dé sùn jẹun á kéèyàn márùn-ún wà láyé ẹgbẹ́ rẹ̀ wá kánìbà mo fẹ́ lò kí n tó bàbá sọ́wọ́ mi ò ní máa gbà pé á mo fẹ́ kálọ̀ ọ̀fẹ́ sáládà lórí bó o ti gbé àdá sókè òwe á èèyàn ni mo fẹ́ sáládà yìí kọ́wọ́ ọ̀rọ̀ ọmọ ẹ̀kọ́ ṣùgbọ́n àwọn ọmọ kan ti gbé sùkú àfà èèyàn pípa lọ́rọ̀ lọ́rùn bí wọ́n ṣe máa ń pa ìpín tọ́ máa ń pa adìẹ làwọn máa ń pa àyìn torí wọ́n ti mọ̀mọ́ kú mu wọ́n ti mọlẹ̀ ó sọ̀fà lẹ́jà wọ́n ti bá ṣàìtọ́ mọlẹ̀ èèyàn pípa ò ní ìtumọ̀ lẹ́bi ìtumọ̀ ṣùgbọ́n pọ̀lọpọ̀ ti wá ọlọ́ọ̀mọ́ ti wá lápáyìn àti pààyàn nira báwa kí ló wá rọrùn nínú títún máa ń dé èèyàn sórí ibú ayérayé òun ni àbúrúbà jẹ́mọ́ àkílá pé o òun làwọn fẹ́ sí ìrìnàjò òun ni tó ní í ṣe pẹ̀lú owó èlé tá a bá lówó èlé ẹlòmíràn ló fọyà kí èèyàn yáwó cooperative a sọ díẹ̀ mú àwọn ọ̀nà tí rí ìbá gbọ́ngbà àwọn transaction mọ̀ wà lọ́wọ́ láti ọ̀pọ̀lọpọ̀ student wọ́n ti fọ́ọ̀nù sí owó èlé àwọn life business kan bẹ́tẹ̀ ń ṣe tí mọ́tẹ̀mú rẹ̀ ò ní bọ̀ pẹ̀lú sáńdáàdì àkáàmù ìlú àwọn Islamic rulings or principles of business transactions torí pé ká tuntun sàwọ́ owó àwọn kíní kan tó bá ti di ẹbá ilẹ̀ fún ẹbá ìwọ́ gbà ẹ̀ẹ̀fẹ̀ wà pàṣẹ kí ni ṣẹ̀rí àṣọ àyẹ̀wò èlé àyẹ̀yẹ̀lówó èlé àdíìlì pẹ̀lú owó èlé ọwà láàrin àwọn sítúdẹ́ǹtì tí ò bá fi ẹ̀wà sí ìdáàrin wa tán àwọn kankan bẹ tí atẹ́kùn òrùbá ọ̀fẹ́ sáwà náà gẹ́gẹ́ bó ṣe wà ní àdíjù tó bá di òfin ayé ẹni tí ò bá jẹ rìbá náà làwọn olùdùbà rù eruku ìgbà yóò máa ń bẹ sùn ìyẹn bá ṣe wò pé àwọn ááyà yìí òun ni ká gbéyẹ̀wò torí pé nínú ááyà tọ́lọ̀ sọ pé èèyàn lè kírun mọ́ bá rẹ̀ yóò dẹ̀ tọ́ra sínú náà láìsẹ̀ pọ̀ torí pé nígbà máa ń pa àwọn ẹ̀ṣẹ̀ yòókù ni pé téèyàn bá jẹ́ ní tí máa ń ṣẹlọ̀ ọ̀rọ̀ méjì ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ nínú kẹsẹ̀ rẹ̀ kọ́lọ̀ ti bá a parẹ́ di ahadil mukafira pẹ̀lú ọ̀kan nínú àwọn mukafira ọ̀hún àwọn kankan bẹ nínú Islam téèyàn bá ń ṣe kódà kan ọmọ tó wá fúlà wá fúlà ọlọ́run sì máa bọ́ ìṣẹ̀lẹ̀ oh, àwọn bẹ nínú Islam ó ìjàmbá ó lé ní mélòó àwọn àfọ àwa ti kọ sí àlùyí ẹ kí náà máa ń pè ó mo kà fi rọ́ọ̀kù kí mo pè jàmbá mo kà fi rọ́ọ̀kù àwọn tọ́lọ̀ fi máa pa ẹ̀sẹ̀ rẹ̀ ó ní sọ̀rọ̀ àṣàgà fún ìlà ọ̀kẹ́rì pé àwọn ẹ̀sẹ̀ kan tọ́ ọ̀sẹ̀ káńsù ìrèé kí ló fà ọ̀tọ̀rọ̀ àforíjì ṣùgbọ́n àwọn nǹkan bẹ fó ṣe àbáwọn nǹkan kan bẹ tọ́lọ̀ ń ṣe fún ọ ọfẹ́ fi pa ẹ̀sùn rẹ̀ ẹjẹ́ owó méjì mẹ́ta ìwọ tó já sí pé tọ́ ọba ti fẹ́ lọ kírun ó ti fàlùwàlà kó o tó ń kò lé ọ máa wá rẹsẹ̀ bọ̀ wá mọ́sálásí lọ́ọ̀ka àdìsí rí ẹ̀. sórí mo fi ara lọ mọ́sálásí wọ́n máa ẹsẹ̀ rẹ̀ dànù ni ọ̀ tọrọ àṣàkàsúrù láwọn ọ̀sẹ̀ àṣàkàsúrù láwọn hmm ọwọ́ tó rìn lọ mọ́sálásí lásán congratulation oṣù oríire wọn ju ọlọ́ wọn ti bọ́ àìsàn rẹ̀ dà ó dẹ̀ tọrọ àforíjì ṣùgbọ́n oṣù tẹ́ẹ̀rẹ̀ kan ọ̀kan náà nìyẹn ara tọ́rọ̀ ti máa àìsàn dànù òun ni káyìsàn àbà ohun yàn àbá ìsàn jẹ́nẹ́rálì orí fọ́ ọlọ́ọ̀lẹ́dẹ̀ àtọ́wò sí ọ kára lọ́wọ́ ìyàwó

lèmọ̀ abẹ́ ìgbàlódé. ó ní báwọn nǹkan tá à ń ṣe yẹn ọwọ́ ó ṣe ń kí òun ẹgbọ́n bá rẹ̀ ẹgbọ́n lọ jí mọ̀ ọwọ́ àwọn ọdún máa ń sọ rẹ̀. ṣùgbọ́n rìbá ó ṣe wù ká pa ẹ̀sẹ̀ rẹ̀ rẹ́ tó èyí ó forí ibú ayérayé lọ́jà á náà ní ọlọ́ọ̀dá tó ilé ìyẹn la fi gbọ́dọ̀ ṣàlàyé o alẹ́bí iná yá kúrú náà rìbá. alẹ́bí iná yá kúrú náà rìbá tọ́pọ̀ sọ wá rí àwọn àyà yìí ní nǹkan dábẹ̀ lógún òní àfọ̀lá àlè parí ẹ̀ ṣùgbọ́n máa gbìyànjú àkóso ara iṣẹ́ so ní tẹ̀síìrì ògbé dání tẹ̀síìrì afọ àwa ni tẹ̀síìrì àyàbí àkàm tẹ̀síìrì tí mo gbé òkú tí a ṣe àlàáfà Muhammad bọ́nà sọ́ọ́lì àlùfẹ̀mẹ́ bàbá sọ́ọ́lì wọ́n ní tẹ̀síìrì kan táwọn àfáàfẹ́ ní tẹ̀síìrì àyáfìlẹ̀ àká bàbá òkú ayé ẹ̀ tí wọ́n fi kú bọ́lùsì méjì péré ìdí tó wà lọ́dọ̀ rẹ̀ wọn ọ̀dẹ̀ sédé kódà wọn ò sédé wọn ọba bẹ́ẹ̀ nì wá wọn kẹ̀ yọ àwọn àyà kọ̀ọ̀kan wọn wá yọ àwọn àdájọ́ àwọn àdájọ́ tó dé pa àwọn àdájọ́ ńlá tó jẹ́ pé èèyàn lè mọ̀ nínú àwọn tẹ̀síwò àyákùnlé àkáàmù wọn wálẹ̀ àwọn fún ní àkáàmù rìbá àkáàmù rìbá bàbá nípa bá sọ̀rọ̀ rìbá gan tá a bá sọ pé àrùníbà nígbàtà àrùsíyádà kí nǹkan ó lékún ní kí nǹkan ó lékún ní increment increase over time orí kí ló tún lékún orí transaction orí loan àtàwọn tó lọ bẹ́ẹ̀ ẹ sáàjà abalabalẹ̀ àmọ́ àmọ́ ọ̀nà tó pẹ́ sí wa. bàbá níta ọlọ́wọ́ àwò ọlọ́wọ́ pé wá pé àlẹ́bí náà yá kúrú náà rìbá àwọn tí wọ́n ń jẹ rìbá ọlọ́wọ́ sọ pé àwọn tá ń yáwó rìbá àbáwọn tá ń yá àyàn bàbá ní tó wà ní pé ọ̀pọ̀lọpọ̀ ọṣẹ́ tí kálukú wá ń ṣe ìtọ́ pàtàkì jù bẹ́ẹ̀ ló ń tàǹtẹ̀ alábàájẹ táwọn náà làbájẹ ìjọ rẹ pé àbá àríwá wà wàhálà owó kùtìsì làbájẹ wàhálà owó rẹ́ǹtì làbájẹ wàhálà kí la máa sọ wàhálà àjẹ ààbò torí pé ọ̀pọ̀lọpọ̀ bí àwọn èèyàn ti rówó láyé olóṣèlú nàìjíríà tí wọ́n fẹ́ kú nítorí kan lè wọlé second term seven third term jẹ́mọ́ àkórí kìíní torí tí wọ́n jẹ àwọn àbá àwọn ta ìsìláàmù tí ìsìláàmù ò ní ìtumọ̀ tí wọ́n ti owó sábà lọ́wọ́ olóṣèlú lọ torí kí lọ́jọ́ wọn gbà torí tí wọ́n jẹ àwọn àmáàmù tí ìsìláàmù tàbí àmáàmù rẹ̀ lórí tí ò ní ìtumọ̀ sí wọn sí owó tí wọ́n bá lọ́wọ́ olóṣèlú torí kí lọ́jọ́ wọ́n ṣe bẹ́ẹ̀ orí ṣe bàbá tó lé àlùfẹ́ ní wọ́n lọ́nà ọba sọ pé ìyà kúrú náà ríbà àti ìyẹ̀kìsì kúrú náà alùkẹ́fù ríbà àti iṣẹ́ ríbà ni wọ́n ṣe èèyàn mẹ́rin ní ọwọ́ aṣọ orí látara ríbà ọlọ́mọdé ni àti ní ọwọ́ àmọ́ wà mú kí làwú wà ká jẹ́mẹ́ ìjẹta fọlábalẹ̀ dáadáa tó ráwọn àárín tá a fẹ́ wọ̀ àwọn àdájọ́ ńlá fẹ́ máa mú wa èèyàn mẹ́rin ni ó ń jíjà látara rìbá nítorí ṣe pẹ̀lú owó èlé ìzúrí ní israel bá bá lè pè é ágúmẹ́ǹtì àwọn ọ̀tá pé bẹ́nẹ́fìtì gbogbo ẹ̀ láńpọ̀ wá bẹ̀ ẹ̀já máa tẹ̀síwájú. bàbá sọ́lé àlùfẹ́ ní nínú tẹ̀síìrì àyáfìlẹ̀ akáàmù wọn wọ́n ní torí pé àwọn èèyàn yìí fọ́jà sí wípé yẹn ìbú náà rìbá rìbá ni wọ́n fi ń lọ́wọ́ òun náà fi ń ṣiṣẹ́ ibẹ̀ ni wọ́n ti ń bíúdì wẹ́ẹ̀sì wọn àwọn mẹ́rin ni wọ́n wà jí alábàárẹ̀ alákọ̀ọ́kọ́ ẹni tó ń lọ ọjà ẹlẹ́kẹ̀ẹ́ni ẹni tó yáàyàn ẹlẹ́kẹ̀ẹ́ta ẹni tó kọ́ ọ́lẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́rin ẹni tó so nídìí ìjàmbá ètò ìpínlẹ̀ obìnrin àwọn mẹ́rẹ̀ẹ́rin tí wọ́n jìyà bóyá dàrú pọ̀ bóyá ṣọ́ọ̀tì bóyá wíńdẹ́sì àtàwọn ọkọ̀ ní ìsàlẹ̀ pèlè èkó àwọn tó wá jẹ́ sí wípé yẹ̀sì wúnà rìbá wọn níṣẹ́ bí tí wọ́n ń ṣe yorùbá yìí lọ kí ni ó ṣẹlẹ̀ sí wọn láyé kúmọ́nà ilá kàmáyà kúmọ́nà bí yàtàkọ́pàkù ṣàìtọ́nù nígbà ìgbà kátó tó àyà yẹn ẹja wọ̀ ní ẹ̀sìn. sẹ́ẹ̀rí mi báyìí ká lè pọ̀ yé gan ká lè mọ wàhálà tó àtàkì mọ́ àwọn àfa àlókùn sọ́nà méjì. àwọn èèyàn nínú àwọn àbá wa wọn ló sí ẹ̀ta torí pé a bá mọ nǹkan á lè mọ̀ pé á ah, ṣé bọ́ọ̀rọ̀ ọba ní èkó ojú ìjà lè lọ́ọ̀rọ̀ àwọn èmi ọmọ èmi náà jẹ́ àwọn àbá ní ní í ṣe pẹ̀lú ìbá owó èlé wọn lọ́nà méjì ni àbọ̀nà mẹ́ta alákọ̀ọ́kọ́ òun ríbà máa ń lá fàdú èlé rìbé eléyìí ó wáyé láti bí ká yá nǹkan lọ́wọ́ ààrẹ ẹni ká gba nǹkan lọ́wọ́ ààrẹ ẹni kọ́ jẹ́ pé nígbà tá a bàdà padà kìí àgbàlá máa dá àbá fẹ́ pààrọ̀ nǹkan ó lè má jẹ́ mo fẹ́ yá. afẹ́ pààrọ̀ kan bá ti lè jẹ́ rúkú náà irú kan náà ní bá afẹ́ pààrọ̀ kan bá fi lè lé èlé ni ìyẹn ní ẹjẹ́ má pẹ̀lú wa èmi fẹ́ yá láìsí ìjàmẹ́ ẹ̀kọ́ mi ò kí gbogbo láìsí lọ́wọ́ àwọn ọmọ ọwọ́ ajẹ́ kóńgò méjì mọ̀ wá gbé láìsí ìyàwó sí ọmọ pọ̀ á ṣe ìtọ́rù ẹ̀yìn ẹ̀yà mìíràn òṣìṣẹ́ wọn tààtì àwọn tí ń gbé wọn láwọn tó wà lọ́yọ̀ọ́ táwọn báyìí títí aago méjì àtọwọ́ ṣe kí ni o àti kwara wọn tó lọ bá ara wá ní káyà mọ́ á lù tó tọ́rù kí ìṣìlówó lọ́sí máa fi ra fún gómìnà sí mẹ́ta ládùúgbò ẹ̀yìn méjì ni màá dá padà fún wọn wọ́n wá ní májèmínú pé fún gómìnà sí àtàgbò agolo kan tí àfa ọlọ́run bèrè kí lọdụ lọ́dọ̀ wàhálà ni iwájú nígbà tí bàbá bàbá pèlè sọ àwọn àǹfààní tó wà níbi sàárì ilẹ̀ rírà ẹ mọ̀ pọ̀lọ́ ká fara nira wa ni ọ̀pọ̀lọpọ̀ wa bá a jókòó lẹ́ẹ̀lẹ́yìn àbá ti ga jù báyìí lọ wa ti lójú wà nínú àwọn kan nínú wa àwọn bàbá wa ọba ti dolówó jù báyìí lọ àwọn kan ni wọ́n ń sáàtù láti jọ ìṣẹ̀lú owó èdè tí wọ́n lọ yá bóòlù ẹ̀yìn òde ní sọ̀rọ̀ bọ̀ ọjọ́ tẹ̀yìn náà bá ti pé ọ̀rọ̀ níbi ti kẹ́ ẹ̀ máa yáwó láti fi develop business àbí láti fi ṣe project kàtà ẹni pé ilé ó jẹ́ débi gíga kọ́mọ̀ jẹ́ pé èpètò ọlọ́run fẹ́ kò ní jẹ́ ẹ̀ga láíláí ẹ̀rí pé gbọ́dọ̀ ń gbé kalẹ̀ yìí ká má bá a fara nira wa ní kò sí bọ́lọ̀ ọ̀jẹ̀ láǹfààní ẹ̀ bá àmọ́ yáwó èlé sí lọ́kọ̀ọ́lọ́ wà láìyìn lẹ́ni problem ṣùgbọ́n gbogbo tó lè fa nira tó lè fa wàhálà ọlọ́run fẹ́ báwọn ẹrú gbogbo ẹtí bá ń fara ní àwọn ẹrú ọlọ́run èèyàn tọ́lọ́ ó mọ̀ bínú bí ni wọ́n kọ́ bá bínú bí i irú ẹ̀ ní pé mọ̀já ń gbọ́ mọ̀já mi ní ten mo wá ní one percent tí ọmọ ilé torí àwọn kan ti lọ sókè sẹ́yìn ní the interest ilé ìsẹ́sì ilé fi kà àwọn ní kó kéré one percent pọ̀ ju zero point one pé owó tẹ ẹ yá o zero point one percent lẹ́ẹ̀mọ̀ ilé tí àfa àbá ti lè fi zero point one percent lé jẹ́mọ̀ àti lọ́dà lọ́dọ̀ ọlọ́run ìbá ìbùdó báwo lẹ́ẹ̀mọ̀ pé ìbá yìí ìbá nìkan ṣùgbọ́n tó bá já sípẹ̀ nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ tí fọ́ọ̀lù bá tẹ̀lẹ̀ ń bẹ̀ tí èyí bá tẹ̀lẹ̀ ń bẹ̀ kì í ṣe ìgbàlódọ̀ ọdún ẹ̀wà ni wọ́n ń pè ní ibi ọ̀làtọ̀ yìí ráìsì làáfà àfẹ́ yá mi àtẹ̀lé pé láàrin wa wọ́n ti generally know ní pé àdìpẹ́ ráìsì ní bá lùkù kí ni lọ ẹ̀wà lọ àwọn wá yá mi ráìsì kóńgò lè ẹ̀wà kóńgò mẹ́ta ni ẹ̀ẹ́dì dápadà ògbó ló tẹ̀mí lọ́rùn kìí ṣe kíkọ́ wà ọ́dà jù ẹ̀ kìí ṣe pé kò ní gbèdè lára wọn ní pé àáfọ̀ ọ̀nà mi jẹ lóòótọ́ báàlù kóńgò méjì ráìsì náà ní kóńgò mẹ́ta ìwà àbí kóńgò méjì ààbò ìwà ṣé àgbà ráìsì àtẹ̀wà yàtọ̀ jọra wọn báwo kìí ṣe nípa fọ́ọ̀dù ní à láìsí kóńgò méjì ẹ̀ẹ́dì wá gba ìwà kóńgò mẹ́ta kìí ṣe nípa nìyí ìyẹn làwọn tó máa ń béèrè béèrè nípa pààrọ̀ ìwọ mú àwọn bàtà rádaràdá tó lò ó àwọn aṣọ tó ti gbó lójú fún ọwọ́ àfàjọ ìyá kan wá gbé ke fún ọ kìí ṣe rùbá torí pé ní ẹ̀sìn pààrọ̀ ẹ̀sẹ̀ kí ni o òun rò pé gbogbo àwọn aṣọ rádaràdá bálabàlá tó ti dá lójú fún tí òun lò mẹ́yìn ìtọ́wọ́ ìwòlè fi fún ọ ní ìkẹtọ́ ọmọ fi kọ́lẹ́ẹ̀tì àtúntàtò ọ̀dọ́ ti tẹ ẹ̀dá náà sọ tẹ́lẹ̀ ìwọ́n ó ti gbé ìjọba yẹ bá ń gbé bá ń gbé lọ́ba ara gbékè ọ̀dà mọ́ lóṣù fún àwọn jíǹsì ẹ̀fọ́ ti wò dá lójú fún gbogbo àwọn sẹ́ẹ̀sì ẹ̀fọ́ jẹ́ pé ó ti jábọ́ náà sí two hundred lọ́ba kó fún òun kan bí ó ṣe ṣe ọba fún ọ̀nkè sẹ́rìbá ni ẹ̀sìn náà kì í sẹ́rìbá. ìwọ́n kó wá mẹ́wàá tọ́dọ̀ òkú dání ọwọ́ fẹ́ lọ fi gba one thousand mẹ́sàn-án ní sáàbù lọ́jẹ́ àgbẹ̀mọ́ rìbá ni. jẹ́mọ̀ kí mo pè é nígbà tí pọ̀ tù. náírà ni àbíwọ̀ fún pa five hundred twenty five hundred kí mo pè twenty ọwọ́ fẹ́ fi gba five hundred di agbẹ̀mọ́ eighteen ibù eighteen kéré ọbẹ̀ fi gba nineteen àti two hundred méjì ó ti ṣọ́ọ̀bù lọ́wọ́ àjọba ọ̀dẹ̀ náírà ìgbà ọ̀dẹ̀ náírà wàhálà níwájú ọlọ́ ṣùgbọ́n ó náírà dání ọbẹ̀ ṣèjì ẹ̀sìn dọ́là èyí ò ní bọ́ òwò bí wọ́n bá ṣe ń ṣèjì ẹ̀ ní òru yé àbọ̀ ọbẹ̀ fi ṣèjì yas ọbẹ̀ fi ṣèjì yúrò gbogbo eléyìí ò ní bọ́ òwò tó bá fi yàtọ̀ síra àfikún iye téèyàn gbà lọ́wọ́ wa rìlọ́sẹ̀ sí à òun ní í ṣe pẹ̀lásìkò torí àsìkò sóbiyé tọ́ọ̀dá nǹkan yẹn padà tó bá jásìkò báyìí iye pàṣẹ́ntéèjì báyìí ni tó bá jẹ́gbà báyìí iye báyìí lọ́ máa kan ẹsẹ́ ń sára rọ̀ sí àwọn ẹ̀wá yàgbọ́n jẹ́mọ́ ẹ̀dá mi ló ẹni tí ìdẹ̀kùn bẹ fún tí a máa yá nǹkan ara ní ìrìnàjọ́dọ̀ rẹ̀ òkú wa fáwà wàhálà náà gbogbo ló gbé ní ọ̀sọ́ di forty five ní ara tí ò jẹ́ kẹ́kọ́ náà ní nàìjíríà òkúrò ọ̀rọ̀ ìgbà wà tẹ̀ tí ẹ lọ́pọ̀lọpọ̀ wa bá a jókòó yìí ẹ mọ̀ pé wọ́n ti tàyìn náà wọ́n ti fi níyàwó lókè òkú bí wọ́n ti fi níyàwó lọ́jọ́ mo ní skul mo ń yáwó lọ́wọ́ skul mi the last decade mo máa ń rò báwọn tí ń darí ìlú wọn ọ̀bẹ̀rù ọlọ́run they are not sincere let us factual bóòlù ṣe máa rọrùn system administration tó jẹ́ pé ó jẹ́ owó kan ó gbìyànjú bóòlù ṣe sanwó owó yá ni which kind of business which kind of system are you running? ṣùgbọ́n kálukú ń ṣe pé ọdún mẹ́rin tèmi ó pè ọdún mẹ́jọ mi ó pè ọdún méjìlá mi ó pè wàhálà tí n bá fi ilẹ̀ mo fi ilẹ̀ dé kí ni o ìyàwó tó ò sí ìwọ́n tó tó pẹ̀tọ̀ wà yíwá yìí sọ̀wà lọ́dẹ́gbẹ̀rù nígbà ọba parí fọ́ọ̀dẹ̀lẹ̀kù tó tó lọ fẹ́ wá ẹ̀sìn ìyàwó tó fẹ̀fẹ̀ fẹ́ ọmọ tí ò sí ìdí ọmọ ẹlẹ́ẹ̀kẹjọ tí ó bì fún ọ gbèsè rẹ̀ wọ́n ti bá yára láti tọ́ ọdún 2023 enweghị nkete naijiria sọdekwu ni abụ ụlọ oke ụlọ oke leaders and not gbogbo the so called àwọn economics sọ́nbàjọba àṣìṣe what are they economizing sincerely ìlú isi problem tí gbogbo wọn lọ láìpẹ́ wọ bẹ́ẹ̀ are they di their businesses the way they are nation ọlọ́run ẹ̀ka gbogbo nípa ọ̀rọ̀ mímá mímá mímí mímá jẹ́wọ́ òòlù nípa ọ̀rọ̀ gbèsè anabi láwọn èèyàn mẹ́ta kan bẹ sọ́nà láàrin ọ̀sán ẹni tó bá kú tọ́jà pé nǹkan mẹ́ta kò sí nínú ẹrù rẹ̀ anabi ni yọ́wọ́ àgùjọ náà ṣùgbọ́n tí nǹkan yẹn bá ti lè wà nú ẹrù ẹ̀ kò ní wà àgùjọ náà ara ẹ̀ ní àgùjọ náà ẹni tọ́jà sí wípé àfárúkọ̀ sí àmúwá nìhàn ẹni tí jí ẹni tó ẹgbẹ̀rún public fund wà láìsọ̀ bá yóò jí àlọ́dọ̀ ọ̀rọ̀ sẹ́rí fọ́nà nàìjíríà ti tẹ̀ tí ó tẹ̀lé nàìjíríà wọ́n jí àlọ́dọ̀ ọ̀rọ̀ nàìjíríà ti tẹ̀ tí àwọn tó ti administration mú láwọn ọ́fíìsì fún ọlẹ́jọ́ jẹ́wájú ọlọ́ professor olóyèdè lecturer at university of Ilorin he has exposed all past staff registrars they need to be jailed eternally olóyè náà ti jẹ́ kó jẹ́ pé òun lè òun lè bàbá ńlá òun lè tó gba àwọn páàpù jáde jésù à olóyè náà ti fún wọn láti rí ọ̀pọ̀lọpọ̀ five chancellors university tí wọ́n bá pọ́ọ̀bù wọn tí wọ́n bá rí wọn pọ́ọ̀bù láyé wà láì nínú jẹ́ àdọ́bà You see nobody for the benefit of the public chairman no landlord àtàwọn olè wọn jọ ń ṣe cabinet wọ́n sì di owó sólà àwọn ọ̀dọ́ kan wá gbọ́wọ́ wá yàrá pé àwọn oṣù lè gbogbo ní àwọn fún yín ní seven days ẹ gbọ́dọ̀ ṣe solar, fàdúgbò níbẹ̀ àwọn bọ́kà ìdíkọwọ́ sólà bàbá olóṣèlú báyìí ẹ̀dẹ̀ ṣíṣe kàmpé àwọn ẹ̀dẹ̀ ìdìbò fún ọ̀dẹ̀ wọlé bẹ́ẹ̀ bá ṣe sólà ìjọba àwọn tó wà lóyún ẹgbẹ́ kí àwọn ilé yín ó jò náà wàhálà wà á dé bá wọn lánàá ọwọ́ àti wọn bẹ àwọn ọmọ káàkiri pé ẹ̀jọ́ lórí ọlọ́run ẹ̀ bá fáwọn lásìkò díẹ̀ àwọn ti pín àwọn ti náà àwọn òfin ìgbọ́dá tó lè jẹun nínú ẹ̀kọ́ nínú kẹ́ ẹ lọ sálé yín tàbí kẹ́ ẹ kọ́ ilé yóò tó lẹ́sẹ̀ tí wọ́n dàgbò àwọn ọmọ wa hàn báwọn bàbá nígbà táwọn bàbá ti lóyún. jama àdánwò ọkọ̀ ní omi rẹ̀ pẹ̀tẹ́ pẹ̀lú pé ìtọ́jú ọmọ tó rìbálì pọ́tìlì yẹn òun ní kí èlé ọmọ ẹ̀kọ́ nǹkan tó bá ti lè fẹlẹ̀ kí ni ọmọ jẹ́ ìrọ̀dájọ́ ọlọ àrámú ìrònú rìbálì náà sí à òun ní kọjá sípẹ́ torí àsìkò tó ti lọ lórí nǹkan àwọ̀ àfiyè rìbá pọ̀ èyí táwọn ní ìfẹ́ fún náà fà ní rìbálì pọ̀ rìbá tó ní ṣe pẹ̀lú lóòrùn ayára wa ní ìtàlásán ni ìta wa yára wa yẹn bẹ́ẹ̀ làwọn cooperative alájẹsọ́ọ̀tì sábà wà jẹsẹ́kù àwọn onígbọ́wúlé láńtà tẹ́ ẹ bá rí obìnrin sábọ́lá gbogbo wa bá lọ sùn àkọ́lẹ́ẹ̀tì èló lówó lọ jẹ tẹ́ ẹ wá rówó rí báyìí ara tó já mú àyà yìí ẹ̀yin tẹ́ ẹ jẹ́ súdẹ́ǹtì ẹ̀yin kì í fèrè bá àwọn online loan in the recent time láìsí ìrẹ́pọ̀ ọgbọ́n mi ọlọ́lá mi náà ni mo wò wípé a gbọ́dọ̀ bá yín sòdodo in the recent time lórí fóònù mi yí gángan oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n fẹ́ di mẹ́sẹ́ẹ̀jì sí mi sọ̀rọ̀ pé ìkànnì wọn tí wọ́n yìí báyìí ó jẹ́ wọ́n tó sá òun yá online lòdì lóòótọ́ ó láàyò kọ́ńtẹ̀ ń bẹ ní ilé òfin ọlọ́mọdé ń daláyé èyí tí màá wá bọ̀ ó láàyè kan bẹ́ńgbà kẹ́yí tẹ́ máa ya ìsúnmọ́ra ní o tẹ́sàrẹ́ yá tẹ́ẹ̀dà padà jáàdà má dẹ̀ yá òun wà lẹ́ẹ̀kọ́ lọ́mọ sọ owó fè rẹ̀ sùkọ́ lọ́mọ yá òun láyé rìbá lọ ó láàyè kan bẹ́ńgbẹ̀ táwọn fi lè pé access to own contact ó lóun ọ̀mọ̀ pé tùmọ̀ rẹ̀ ni gbogbo àwọn táwa ń lo wọ́sàpù àwọn kan tó bá ń fẹ́ wọ́n gbé pípọ̀ báyìí wọ́n wá sojú ẹ̀ tó dúdú pé kírímínà rẹ̀ ó ó lè rẹ̀ ó wọ́n wá kọ tíntìntì ìkan wọ́pọ̀ fọ́ fọ́ fọ́ ìkan wọ́pọ̀ ìlú lọ́yìn ìlú lọ́yìn ìlú lọ́yìn ìfà ìkan nínú àwọn tí mo ti kù tẹ̀ ojú ẹsẹ̀ mo sáré lọ bá lórí ìfowó lọ wà ó ní tí òkú mo ní mo ní kí lọ́sẹ̀ sáré kí lọ́sẹ̀ kí lọ́sẹ̀ àyà mi ti já ìwọ mùsùlùmí tí ń bẹ̀sẹ̀ lámọ̀ sí ó ní fa aláìlera òun yáwó ni ahọ́rẹ́ ọdún òun ni òun òun tó ń lé tí mo dá pọ̀ ló kú dé ìdè lo five thousand owó tí wàá kúlé ẹ̀yin ọ̀dọ́ náà ẹ̀yin kú dé ẹ̀yà owó online yàtọ̀ sí pé bínú ọlọ́run ni sọ ọ̀fẹ́ fara rẹ láyé jẹ́ ìwọ tó kí ìdèdè kankan láyé rẹ káàkiri wá sẹ́ǹtì píktọ̀ bóyá lẹ́kṣọ́rà àdìbà sẹ́ǹtì ni o fẹ́ òfófó nọ́mbà rẹ̀ ìwọ́n ti bí ìyẹ̀kọ́ access to foreign contact wọ́n wà fẹ́jẹ̀ sáwọn phone contact yẹn tó bá wà lóṣèlú online wọ́n bàbá wò ní náwó broadcast ni kí lẹ́tọ́ làwọn wá lọ pé tpt tpt kó o tó sàlàyé pé sà dókítà sà prof sà mi ò kí n so le láti mi ti kú ni mi ò rẹ́ni fẹ́ẹ́ lówó oúnjẹ sí mi ebi fẹ́ẹ́ pa mí fún káńpọ́ọ̀kù mi kí sèta ọkọ̀ náà mọ̀ yá ó di twenty one mi lẹ́tọ́ àwọn ẹjọ́ bá fẹ́ràn ní fct pẹ̀lú oòlè yóò ní ẹ̀mọ́ ní tft yóò fi ṣó rẹ̀ jáde pàápàá tó bá kó ìlera rẹ̀ pẹ̀lẹ́ sí pé à ọ̀rọ̀ ẹ̀ bá bá àtọ́jú lè yàwó lè lọ́kẹ̀ sẹ́jẹ̀ ayédèyàn sí ìpínlẹ̀ fi gbọ́ gbogbo rẹ̀ yọ̀bọ̀ wa jáde yóò ṣe àlejò ẹ̀ lọ́wọ́ tft wọ́n lé pẹ́lẹ́ lọ́rọ̀ rẹ̀ bíi márùn-ún àgbà jama ọlá ìbájúwá pọ̀rọ̀ rẹpẹtẹ ẹgbẹ̀rún ọlọ́mọba àfà nígbọ́bá wá rí rẹ̀ alẹ́bí náà yà àkùnú lẹ́rí bá láyà kúrò rẹ̀ ìlà kànáyà wọ́n lẹ́bí yàtà ọ̀pá kùnú ọ̀rọ̀ bàbá wa fọ́dá àlùfẹ́ mi wọ́n ti ta àbáwo tọ́tọ̀ ń sọ ìkọ̀rọ̀ méjì làwọn àbá sọ ṣùgbọ́n kálọ̀ mi lè rí. aláwọ̀ tó jẹ́ pé wọ́n ń já àyàn lówó èlé àbí wọ́n ń jáwó èlé àbí wọ́n ń jẹ́ ẹlẹ́rìí fún owó èlé àbáwọn náà kọ àgbímẹ́ǹtì owó èlé rẹ̀ wọ́n ní ìdíje àyàfi gẹ́gẹ́ bí ìwèrè tẹ̀sùn ti fọwọ́ pa. Bàbá ní ìtumọ̀ alákọ̀ọ́kọ́ àwọn ọ̀rùn àwọ̀wà láyẹ̀ ìmúnà ní ìtùkú ìyíjẹ́ ọmọ ìyá mẹ́tì ilá kálí mẹ̀jánínì mẹ̀jánínì lúra mẹ̀jánínì àwọn mẹ̀jánínì àwọn òye wọ́n ní tọ́wọ́ wá jíjọ́ ọ̀gbẹ́ ìgbé tí wọ́n bá ń jí gbogbo wa ìyàwó máa yẹ kùn

tọ́wọ́ fi kí ìjẹta rí títí wá bọ́ọ̀nù fóònù fóònù wá di dọ́là dọ́là wá wà lábẹ́ microphone microphone kẹ̀jẹ́ gọ́ọ̀nù ni bí gọ́ọ̀nù ọ̀sẹ̀ tó wọ́n sáwọ́ nínú sáwọ́ níkẹ̀ lọ sí àwọn àbúrò sálángá ni sálángá kẹ́kọ̀ọ́ rẹ̀ à ṣé ẹ tọ́fẹ́ fẹ́ yàwó rẹ̀ lè fi tẹ́lẹ̀ jàmá ojú ẹ̀fẹ́ wọn ẹ má tẹ́lẹ̀ òkú mi jẹ́ o jàmá ṣé wọ́n mọ̀ pé àwọn tó fẹ́ fẹ́ yàwó lọ́dọ̀ olérí yàwó fẹ́ gbòmí eléyìí gbogbo ayé ni wọ́n wà fẹ́ gbòmí wàláì àkíyèsí náà wù ìdójútì ìlànà ọlọ́mọ ìjẹ pẹ̀lẹ́ wa. Tọ́ba tí wọ́n ń gbé wa dìde nínú sàárè láàyè múnà ní kúkú ìyíbi ọmọ ìyá mọ́tò ìlà kámọ̀jà ní. Tọ́ba tí wọ́n á dìde ọ̀gbẹ́ ìyá ìyá mọ̀ bí wèrè wèrè abúlé jẹ́ wèrè tútù bí wọ́n ṣe dìde nìyẹn ọlọ́mọ ti wá nílé ọlọ́. Ìjọba ẹ̀ wá dé kí ló pa á ṣe ẹ wá rí bàbá lọ́wọ́ mi nǹkan bẹ àṣẹláyẹ̀ kúmú náà lè ti sáré rìbà wà fáyì nínú àbí ábì ìlú wa ìyá ábì ní ńlá kálẹ̀ ní àtàkọ́bàbù ṣàìkọ́ọ̀nù nínú ẹ̀lẹ́mẹ́sì bàbá nítorí kejì ni pé bí wọ́n ṣe ń ṣètò owó èlé yẹn láyé déwu bí máa ẹ̀ẹ́dì kébí wèrè wọ́n ṣe máa ṣe nọ́nọ́nọ́nọ́ pọ̀ bá sanwó mi àwọn ọlọ́pàá ó di ọ̀nà ẹ̀wọ̀n lọ́sì bu èrè iṣẹ́ tí wọn lórí tí wọ́n ṣe ń yáwó èrè àti bí wọ́n ṣe ń yá àyè wọ́n ti máa ṣe bí wèrè náà torí wípé ìṣe tí owó nìkan lọ́kàn wa wẹ́ẹ̀sì ọmọ adáwò ṣe kí ni o ọkàn wa. àwọn aláwọ̀ tá a wá sọ ìgbẹ́ wọn máa ṣe bí wèrè àbá àdíkéde tí ó ṣẹlẹ̀ sí wọn tí wọ́n fi máa ṣe bí wèrè ẹ̀rí wọn ara wọn ò ní balẹ̀ wọ́n mọ̀ wọ́n mọ̀ sí wọ́n náà wọ̀nà àtọ́lù kéèyàn máa ṣe wọ́n náà wọ̀nà wọ́n náà wọ̀nà tí wọ́n máa tẹ̀lẹ̀ fún ẹni ara wọn ò ní balẹ̀ jọba sọ wọ́n lẹ́yìn tó dùkọ̀ lẹ́gbẹ̀ẹ́ kan tó àwọn ti tẹ̀lé olùkọ́ jọba kí ló ṣẹlẹ̀ sí òní ògbé ẹ̀dùnkú bẹ́ẹ̀ mọ́ ọkọ̀ tọba wọ́n lọ kí ló ṣe ọ̀nà wa mọ́tò eléyìí èsù ti fọwọ́ bà lóòrùn ìtumọ̀ rẹ̀ ń wípé ìyẹpẹrẹ tó nípa yọ àwọn níwájú ọ̀rọ̀ wọn wà á ya wèrè gidi tí wọ́n mọ gúnájà ànámọ̀ jẹ wàhálà sí ní oṣù wọn àwọn àlékè ọ̀jẹ̀ kórí ìlú wọn ó nípa ọlọ́run ọba ní dáálíkà bí a ń lọ ọ̀rọ̀ èyí náà máa lè mọ ẹ̀yìn ní ẹgbẹ́ lóòrùn ìlú máa àwọn bá tó ń sòwò ẹjá bẹ́ẹ̀ kò ní ẹ sẹ́ẹ̀rí nínú àdánwò tí ń lọ nílẹ̀ Yorùbá lọ́wọ́ òun ni káwọn èèyàn máa ṣe tí ọ̀gá kan wá fẹ́ràn word justification àwọn tó sáájú lọ nínú àwọn kùrẹ́sì nínú àwọn kèkèrí àwọn náà máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n wá sọ pé what is this news ló lé tọ́lọ ó fẹ́ sọ rìbá dàrá mọ̀ ṣèbí rìbá business transaction ni mo yọ olówó mo rántí ìkan nínú àwọn economics èyí tẹ́ bá fẹ́ economics yìí ó ní ti wọ́n fún mọ́nì owó tó burú jù òun lówó tó jẹ́ pé owó náà lẹ fi wá owó owó lẹ fi ṣe kìnnì lẹ fi wá owó ẹ̀ẹ́rẹ́ bí àti ṣiṣẹ́ èèyàn máa ń fi hard working ó ń ṣiṣẹ́ ọ́nà òkú láti máa wọ́wọ́ kìí ṣe bá tẹ̀sọ́ pé ọ̀yá ìlówó iye tó wà nínú ní ẹ̀rù work money torí kówó yẹn kò ní no working it will not develop the economy of any nation it will not make your nation to be great ìyẹn táwọn ẹ̀dá máa ṣe lónìí àwọn tó ẹ̀kọ́ tó lọ́kọ́ tó lè fọ́ kó owó jẹ àwọn ẹ̀yìn ọ̀nà máa yáwó láwọn microfinance láwọn Nàìjíríà bank àwọn olóyè tó bá wọn kó owó wá jẹ àwọn owó rẹ̀ yóò máa já wàhálà ní ọ̀pá ẹ̀yìn àwọn ẹlẹ́sìn àwọn ọmọdọ́mọ yìí bẹ̀rẹ̀ sí àwọn owó òkè àfikà gbogbo àfikà yìí náà lọ́sọ̀ pọ̀ tó níjọ́ bẹ́yìn náà bá débẹ̀ bẹ́ẹ̀ rí sẹ́ẹ̀sì wọn kẹ́yìn náà mọ́ pò lóòsì ìgbà kẹfà ayé non interest loan múlẹ̀ ìjọba lágbára rẹ̀ wọn fẹ́ lé ní non interest loan ẹ̀fílẹ̀ fún student ẹ̀fílẹ̀ fún worker ẹ̀fílẹ̀ family, èèyàn nínú òun ibo náà fẹ́ sá lọ gbogbo formation wọn gbogbo fingerprint wọn gbogbo identity wọn bẹ̀ lọ́wọ́ wí àbí tó bá kú tí wọ́n bá kú gbà ẹ́ wọ́n kò ní family bẹ́ẹ̀ kò tẹ́sí wọn lọ. tó bá wá nílẹ̀ wọ́n wá ń sọ wọ́n fẹ́ wọ́n justification for their river wọ́n wá ń sọ pé kí ni ìyàtọ̀ rìbá àti business wọ́n ní ìnà máa ń báyé ní ìlú rìbá wọ́n ní tèmi àtàràkátà bísínẹ́sì àti ìbá bákan náà kẹ́lẹ́ yàtọ̀. fàálì àkúrúwá bí bèmọ́sì wọ́n wá mú èyí tó clear bísínẹ́sì clear wọ́n ní kúrú òfin àti ọ̀tà èlé ìfọ̀ rẹ̀ bẹ́ẹ̀ bá mẹ́ta fífi rẹ̀ rà ẹgbà mo fún ọlẹ́rìí náà lọ ìgbà èèyàn wọ́n fi ní bí ọ̀tà mélòó ẹgbẹ̀rún ọ̀pọ̀lọpọ̀ àbẹ̀wò ìfowó mi wọ́n ti mẹ́ta fi ní o she has rendered service for me. Engineer, fún ọkùnrin yìí, kí ni rẹ̀ kò rí màmá? Kí ni mẹ́tì fóònù yìí máa ń ókè? Tẹ̀kùn nine twenty ní ó ti yé mi, ẹ̀jẹ̀ kí sáré máa ń kù ókè. Ẹ̀rẹ́ kí ni rẹ̀ yé sáńtàrè owó iṣẹ́ mi ọjọ́ two five ọyẹ mú wá. Kò sí káàṣì ọyẹ transfer ọyẹ transfer ọdẹ bá mú owó ṣe. Ìjọba tẹ́lẹ̀ ìgbàlódé yìí. Ẹ̀ àbá ẹ̀bà rẹ àbá pípìlà iwájú ìtawà ìwòwò nínú ẹ̀bà mẹrẹ ẹ̀bà wo sìmẹ́ntì lè jẹ́ àbọ̀ ní ọ̀jẹ̀ wo ẹ̀ẹ́dẹ̀ jáyà ni àádẹ́kọ̀ owó gọ́gbà fàájì pàápàá bí sókè mẹ́wàá ìyá tí ó kó three five èmi tí màá gba four thousand sìmẹ́ntì ẹ̀yọ ọ̀kadà business wọ́n bẹ́ẹ̀ ti wérí bá òjò ti máìsí àbíkù láti sọ wípé ọlọ́wọ́ ti wá ṣèkànnì wọ̀ yóò nígbà láti sẹ́yìn lẹ́fẹ́ máa sọ nǹkan fọ́lọ̀ ọ̀nà fọ́lọ́ ọlọ́run wá ní ọ̀gá ẹgbẹ́ òkú nílé tọ́ka òkú gbóná ẹ bá sọ wípé ìgbà àti bísíǹnẹ̀ ọ̀dùnrà wọn àìhábà àìhábà ọ̀dùnrà wọn ọlọ́run wá ní pé kí ilé ti fẹ́ wá àwọn ọ̀rọ̀ ìgbà ìyá wá àwọn ọmọ ìhà fẹ́ẹ̀ ń gbọ́dọ̀ ọmọ báyọ̀ àlàálì bísẹ̀ ìyẹn ni mo fẹ́ sọ bẹ́ẹ̀ ni sídẹ́ǹtì ìfẹ́ ìgbókòó rẹ̀ ọlọ́run jẹ́ kẹ́ ríṣẹ́ bẹ́ẹ̀mà ní báyìí káàkiri ọlọ́run jẹ́ ríṣẹ́ ìdílé lápá ní o tó oríṣẹ́ sọ fún ọkọ̀ nàìjíríà gbogbo ní òde kúkẹ́ ọ́fíìsì sọ ọgbọ́n tí mo sọ fún yé àwọn ti tẹ ọ́fíìsì yé kan ẹ̀ bísínẹ́sì má jẹ́ kí lòlóòrò tó lórí kọ́ máa wá sálárì bá ti rí pẹ́ go and start small scale lọ orí kéèyàn jẹ́ sí ikú kọ́ jẹ́ kọ́ láìpẹ́ fún ní ìsọpẹ́kọ̀ ọ̀pá tí ọwọ́ ta kọ́ ọ̀bẹ̀rẹ̀ láìpẹ́ pẹ̀lú kí mo kò ó máa tàbí ọmọ mi ò ní gómìnà sí dáko bọ́bá já sí pé tí wọ́n ti tù wá tó dànù ètò ìlú ọmọ sọ̀rọ̀ àbóòdì àwù àbóòdì kìdínápà láti sí mẹ́sì kí ọwọ́ ta ọyá gba ṣọ́ọ̀bù ìwọ òní máa kiri kí gáràjì àwọn ọmọ tí ọmọ sùkúù wọn máa wá bọ̀ ìwọ ti lé kí ká ní wípé bá dùdú ọwọ́ tàkan lápẹẹrẹ ká ní seventy naira ní ìwọ máa tà fún wọn ní eighty five naira ìwọ ń dẹ̀ lórí ẹyọ kan fifty naira àwọn ọ̀jẹ̀ báyà fifty naira lápẹẹrẹ tí wọ́n bá ta hundred bag lójúmọ́ fáwọn ọmọ tí lọ ń kọta ìwọ́n ti tẹ fifty naira bá kéde. ẹ ẹ dábìlò ní ìṣẹ̀lẹ̀ èlò lójúmọ́ one five thousand, thirty èlò náà forty five thousand jẹ́ ká lọ lọ bí jẹ́jọ́ sátidé àti sànńdé tí wọ́n bá ti mọ̀ pé à gíláàsì òní ti ọwọ́ àwọn ṣọ́ọ̀bù wọn wà níbẹ̀ rẹ̀ ọwọ́ àti jọ́ǹsọ̀n yìí wà ní ọba já àwọn ní òkú wa máa kó àwọn tó fẹ́ ṣe súnmọ́ wọn àwọn tó fẹ́ ṣe wedding àwọn tó fẹ́ ṣe conference wà á máa fa fọ́ọ̀dẹ́ gbà lòlúmọ́ profit revenue ó ti three thousand per day yes or no tó bá tún yá wàá ti ní kọ́ọ̀fù wàá tún máa ta flọ́ọ̀mù àwọn kẹsìlá bí ọwọ́ tàbá dùgbò wọn ní kẹsìlá bí ọwọ́ tàbá lọ́dọ̀ ọ̀sẹ̀ blọọkù wọn mà wá ara àwọn òbí máa ń fi kéde òde tí wọn kó o fẹ́ jẹ pọ́fíìsì lórí bí ọwọ́ tàwa tó máa jẹ lórí kéde lọ tọ́lá tó yá ṣọ́ọ̀bù kan lóní sọ́ọ̀dù ṣọ́ọ̀bù méjì ó ti dá pẹ́ẹ́tì oníkéde oníbíọ̀wọ̀ tàbí blọọkù tẹ́lẹ̀ wọ́n gbọ̀ ní gírẹ́bẹ̀ẹ́tì oníbíọ̀wọ̀ tàbí kí ló ti kó pọ̀ graduate oníṣẹ́ ọ̀sà àti kíni kú lọ́wọ́ lọ́dún kìlẹ́kì ọ̀nà mélòó tó ti máa rówó ọ̀nà méjì. jama àtọ́bá yá ṣọ́ọ̀bù ló kù sí mẹ́ta ṣé bíṣọ́ọ̀bù lẹ́sẹ̀ ń lọ pọ́fíìsì kéré sí ni àbò ń pọ̀ sí. tó bá yá sọ kékeré òkè ẹ̀sẹ̀ bísíǹsì bí ọwọ́ tàbí ọjà báyìí èmi gan fẹ́ ní ilé iṣẹ́ bí ọwọ́ tà wọ́n ti ń pòdúsì kíni o bí ọwọ́ tà o ti ra máa ń ṣe o ti ní mọ́tò tó lọ́ bọ́ ọjà òní you make more work more profit jama sọba sọba dáàrin fún wa náà ìlú Dangote Dangote wọn bá mi ìyẹn kan wọn bá sọ fún yín pé ìbáde ẹ máa bí ìlú pẹ̀lú ẹbí bísínẹ́sì sílẹ̀ ọlọ́ọ̀ni nínú àmọ́ ní báyìí àwọn àhálà lọ́wọ́ láyà àfẹ́sọ́rọ̀ ṣe ní àlàálì àlùbáríkà máa wọ̀ hmm. ìyẹn ló fà lónìí tó já sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá jẹ́ graduate mẹ́ntálítì wa ni pé àgbọ̀dọ̀ ṣe business àti ká máa wá fẹ́ sálárì ẹ lọ ka tí ó rí àfọ àwa inú inú wọ̀sọ̀kọ̀ bílíọ̀ pé nínú àwọn ọmọ máa ya olù tí ò lè sínú olówó láyé sálárì àná àti fẹ́ ẹ̀ gbọ́ Ṣẹ́gbọ́ yé. Nínú àwọn tí ò lè sínú àwọn bóyá ẹgbẹ́ àká olówó mẹ́ta ní Nàìjíríà. Mọ ọ̀gá ẹ̀dá kan Dangote. Díẹ̀ sọ̀rọ̀. Dangote wà ní olówó ẹ̀. Èlò nígbà sálárì. Ọyọ̀ fúnra olówó méjì. Ọ̀fẹ́ dọ́là. A ní sọ sálárì. Ìpé sálárì. Díẹ̀ sọ̀rọ̀. Ọyọ̀ tó fún mi ló kọ́ Adégbóga. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta ilé iṣẹ́ òun náà bá ṣiṣẹ́. Are there salary amounts of businessmen? Please tell me. Are there salary amounts of businessmen? Sẹ́ẹ̀rí sọ́lọ̀ ọba sọ yìí àti ìgbàtẹ́yìn Mùsùlùmí bá tó ń bọ̀ yé wá àhàlà lọ òwúrò báyé àwọn àhàlọ́ tó ní mo fẹ́ gba sálárì yẹn ọ̀tọ̀ ọ̀jẹ́ sálárì àná dọ́gbọ́n wo bísínẹ́sì kan tó máa ṣe tó máa mú àwọn àmọ́.

sọ́kùnrin èmi ọ̀mọ̀ tí wọ́n mọ̀ wà láìsọ̀ wá ló Dangote ó lè ní kí mo pè ó lè bọ́ba ṣẹ́dà jù ìwọ́n máa wo sálárì àná ó mọ̀ bá fẹ́ gbàgbọ́ àrẹ fún ọlọ́run sàánú mi pàlùbáríkà tó fẹ́ mi kánsálárì ó ṣiṣẹ́ ní glo ó ṣiṣẹ́ lẹ́mtn ọwọ́ ń gba two point five million kájú ààrẹ bá gbà ọgá ààrẹ ló sọ ten million mọ́ ọ lóṣù jọ̀wọ́ yàrá tó tó lè fẹ́ fẹ́ nílò fún ọ lásìkò òtún àwọn èyí Dangote máa ń lówó oṣù dùyú àdúgbò dùyú àdúgbò ìṣe tó láwọn pọ́ńdọ́ọ̀tì àwọn mùsùlùmí ó ṣe kíni o a máa rà sẹ́ẹ̀gbọ́n mi yà bẹ́ẹ̀ gbọ́n yé ẹ wo àkókò covid nineteen tí kálukú ọ̀dọ́ lọ́ọ́ fi ṣẹ́ rìsáàtì pẹ̀lú data táwọn èèyàn ló ń gbà náà ó àìsí bẹ́ẹ̀ ṣe ń lo data kálẹ̀ mọ̀ tó ti lọ́wọ́ náà lówó mẹ́ta tá a dá kọ. kálẹ̀ tó ti lọ́wọ́ náà wọ bẹ́ẹ̀. ẹ̀yin ò lè lọ ti sẹ́ńtítà covid wàhálà bá wọ̀ twenty billion if not trillion. bẹ́ẹ̀ sí please for our sake your observe the data five fa àròwò ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọlọ́pọ̀ yẹ kẹ́yìn mọ́ni five hundred lọ́wọ́ ọba àwòsọ náà máa tún tún ọdún òṣèlú owó lọ́wọ́ òkùn rẹ̀ dẹ́ta five hundred. àti báwa ṣe ń lo lòlùyè sí àwọn tó ń fi òsì wá sí kéde o èmi wò lè ti sẹ́kọ̀ lè ti sẹ́ sálárì àná ibẹ̀ ló kù sí. ìwọ ní òde wò kékèké bó ṣe kọ́ ọmọ àtàlì táṣà online kọ́ ọmọ rí ten kọ̀wọ̀ twenty kọ̀wọ̀ outlet better than one than none àfà jẹ́ kí n sọ fún ọkọ̀ ọ̀pọ̀ yé ìgbà tí mo jẹ́ student life mo wà ní three hundred level ní University of Ilorin mo ṣe ní car as a three hundred level undergraduate student ní ìwà two thousand and four mo wà ní three hundred level mo dàgbà pé mi ò bá ti sùn my father was functioning in his late today ní alákọ̀ọ́bí bẹ́ẹ̀ bàbá àkẹ́rẹ́ ìdí láti ṣe lè káàkiri ìyàwó òbí wà sùn èmi náà wà sùn túdẹ́ǹtì òun náà fẹ́ jọ kọ ìyàwó àwọn àmọ́kẹ̀fà aláàká ìlú sọ̀rọ̀ àìsàtẹ̀ business kí ni business mò ń ṣe small scale business kí ni small scale business mò ń ta progressive medicine mò ń ta oúnjẹ oúnjẹ tí ọ̀ọ́nì abatu sauda zaitun abatu ọ̀ṣà zamzam eh, ìwọlé ẹ̀fún òjòmọ́rún alizik àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ́ta blọọ̀ mọ́ta tọ̀ máa wo ọ̀dà gbáṣẹ́ tí ó lò ọ̀dọ́ olò tí ó lówó lọ mọ wá gbà láwìn èèyàn méjì lẹ nígbàgbọ́ tí wọ́n sọ̀ fúláì rẹ̀ fún mi láwìn ipò dáàrẹ̀ kan èmi náà bá lé lọ owó rà láti kánò kí n tó kò ní wá sí ọ̀sùn lọ́rin I was one of the richest students. Mọ̀rán tí a yí sí Kánà tí ó ṣògbó ní two thousand and four. Mo gbé Abakú Tàwùdá àwọn omi gílọ́ọ̀bù pẹ̀lú rẹ̀ wà láìmọ̀ Tàwùdá níta. Àwọn èèyàn bá tún gba kọ́ńtáàkì mi two thousand and four Òṣogbo Òṣogbo IB APIB mọ̀rán Òṣogbo náà ti sẹ́yìn náà. Mo wà bẹ́ẹ̀ gbogbo ọjà gbogbo ọjà ni mo bá kọ́. Owó sálárì lórí láàrin IBC gbogbo ọjà ní àwọn èèyàn láta wọ́n tó bẹ̀rẹ̀ lera ọ̀rá sápò sáàkì olùdíbọ̀ ọjà lọ àwọn ọjà ti tẹ̀ wọ́n bẹ̀rẹ̀ lera tébù tí mo ọjà ìwọ ń ń ká kò lè kan ìwọ ọ̀tá wọ́n ti bá ojú rẹ̀ jẹ́ kọ́ọ̀tọ̀ọ̀tọ̀ fífi olè olè òun lè ṣe bí pọ̀ wọn àtàbí pátá rẹ̀. òun lọ fún wíkẹ̀ndì wíkẹ̀ndì ṣe sọ fún ọ mo get married bàbá mi wọ̀ fọ́nṣọ́rì mi ọlọ́run máa fọ̀rọ̀ kẹ́ bàbá mi wọ́n yẹ wọ́n jẹ́ wọ́n sí láyé ọlọ́run jẹ́ wọ́n jẹ́ lọ́wọ́ àdìjẹ́ èmi fọ́nṣọ́ ìyàwó ó tún dà mí kan báyìí tún bá mi fọ́nṣọ́ ìyàwó mi èmi náà wá ní pé mo ní bí tuntun twenty five kọ business mi wá gbó ewàyà tó bá ti di Sunday màá wá gbé ọjà lọ sí NAFDAC ẹ̀yẹ ń kọrin ibi tí ilẹ̀ NAFDAC wà ní kọrin ẹ̀yẹ ń kọrin màá fi ẹ̀dì orí ẹ̀dì orí orí ẹ̀dì mọ̀ fọ́kàn yìí màá wá fi orí ẹ̀dì màá fi wọ ọjà lọ sí ẹ̀yẹ kọrin àti ọ̀dà gbàgbé kò sì máa ń. a married undergraduate three hundred level student. Màá wá orí mi wọ ọjà lọ sí Nafas lẹ́yẹ ń Sunday. Mísọ́nà Nafas ní Ghana gbà ní ọmọ àlọ́ ní tó bá fò ọ̀lẹ́ àti lùsù Wọ́n mọ̀ wá bí mọ́nà màá ní eléyìí àwọn obìnrin tí mẹ́tò ṣàbẹ̀bá ń ni eléyìí ẹni tí bá ń lálàkàlà ni eléyìí ẹ̀ka ayáfu ṣùpá èmi náà ti pèsè àwọn àdúrà ń dání ayé àwùjọ àlè eléyìí tẹ́ bá ti kà sí ó wúlò fún kíní kan eléyìí àyáfu ṣùpá eléyìí àyáfu kíní kan ọba ti pé wọ́n wá lọ wá ní yunifásitì Ìlọrin ọba tó ń tàǹtì àbá prọfìtì bá fẹ́ kí ni o bọba ti kékeré náà bú ìyá sílẹ̀ ìwọ̀kọ̀ ìyàwó alẹ́ ìwòsàn olóró àáfà bí mo ṣe ṣàkíwé fóònù ilẹ̀ Ìlọrin àwọn ọ̀rẹ́ mi ń bẹ láyé ara wọn bẹ́ẹ̀ olú ẹ̀ka tí ń sọ̀rọ̀ àáfà mi ò rí gírẹ́ẹ̀sì ẹ̀ láyé pé mo má rí àsìkò aláì I never regretted it in my life torí pé ọlọ́run kò lè lọ́wọ́ lórí plan mi bọ́yá because of my sincerity torá ní ẹ̀rọ òun torí ọlọ́run ìkọ̀ọ́ àáfà bí gírẹ́ẹ̀sì ọlọ́wọ́ mi láàgò ní as a full provider now àáfà yá àfihàn ẹlẹ̀ mọ̀mọ́ iye sálárì tí wọ́n sọ lóṣù táwọn táàkù sálárì tí wọ́n lóṣù tí wọ́n dà wá mílíọ̀nù náírà táwọn táàkù sálárì ti ṣe. ṣé ní ìpè lẹ́sìtẹ́lì wọn kò torí lọ́sẹ̀ ní sẹ́ẹ̀kì o ìjọ àbákagọ́ lọ́wọ́ tí wọ́n bí tèlé o ò lè sáré kìíní lọ ní àjọ àti tọ́ọ̀bà ṣe yahoo tó kù kékeré ṣùgbọ́n tí àwọn ọmọdé ń pàṣẹ ọ̀sán yẹ kí bá sọ tó tún mi níbi abájú àwòdà àwọn olùpínlẹ̀ ìmọ̀ ẹrú ẹrú kí ọ̀sán níjọ́ pàtàkì ọ̀kadà fẹ́ jẹ́kù mọ́lẹ̀ tí bá sọ̀rọ̀ ló sọ tí bá sọ fúnyàwó mi kẹ́ yọ̀rọ̀ sọ fún ìdí òde sọ. ìjọ tí wọ́n lé wa fún òní lè lọ́ni tí wàhálà fẹ́lẹ̀ nígbà fún ẹgbẹ́ olóyè lé gbà yẹn wà láì orí ti lè ru abátùsọ̀ náà ló fún òní yunifásitì táwọn sọ́jà wọn sọ́ni gbogbo wa fún òkú

bísíǹsì ló ọmọ wà láàrin òní olóṣèlú ọba yẹn sọ̀rọ̀ kó ṣe bísíǹsì owó rẹ̀ bẹ́ẹ̀ lákòwé ẹ̀yìn fún ọbẹ̀. ìgbà kòró kò ṣe èyí mo gbà débi tí mo ti lọ sí lẹ́sọ̀ ìwé èyí tí mo kọ́ ọbẹ̀ tó máa jù ní mo kó dání mo ti fẹ́ẹ́ pàṣẹ báwọ̀. owó tí mo ti lórí ìwé èyí ni a publish more than twenty books mo tún rí ìwé mo tún lówó lórí ìwé owó ìwé náà ẹ̀ka ìwọ wá lọ yáwó wèrè kan láì wọ́n wá bó ọmọ rẹ jẹ́ ọbẹ̀ bára rẹ jẹ́ lọ́jọ́ ọ̀la wọ́n lọ yáwó rádaràda wọ́n wá sọ títí flop flop flop olè olè olè. ìrìbà ló tún mọ́ kọ́ nílé ni wàhálà yìí máa wọ́n ọlọ́run ní torí wípé wàhálà lọ́rùn ìbáyé hà wàhálà lọ́rùn sórí ká lọ ṣe káràkátà ìyẹn lọ ọlọ́pọ̀ oníṣẹ́lẹ̀ ẹ̀fẹ́ bẹ́ẹ̀ ṣe bísẹ́ẹ̀sì mọ́ ìyàwó mi ká ló ń wájú ọbẹ̀ ra mọ́tò five point seven ọmọ twenty two ọmọ twenty five ìyàwó ló ti jẹ láyé rẹ̀ ṣébí lórí sọ́dọ̀ ní pọ̀ yìí èmi ò ní àpá òun ẹlòmí tó bí àjèlé lọ pẹ̀lú mi náà bá fún fún ọmọ jìyà díẹ̀ tọ́wọ́ jẹ́ pọ̀ gàájà ni pé mò ń borí ìlú ọjà á ti mo borí ìlú tọ́wọ́ jẹ́ pé ń tọ́jú adéta ọ̀kadà tó jóni lẹ́sẹ̀ ní ọ̀bẹ̀ bẹ́ẹ̀

ṣé dangote ní ọmọ ọdún ọ̀hún lè ní ìdílé ẹgbẹ́ máa ra twenty naira dangote àwọn kan ní òòrùn lọ pa òun ọ̀fẹ́ máa gba kí ní òòrùn àlá. bank lọ́ọ̀bù ahụ. àhálà lọ́ọ̀bù bẹ́ẹ̀ á. ọlọ́wọ́ ń jà àwọn ọmọ náà sálà wà á ìlànà lọ́wọ́.

brother ẹ má jẹ́ asosi náà ẹ má jẹ́ àní boyfriend girlfriend yìí nìkan lọ́pàá lẹ́bí à ń tẹ̀lé àdúgbò kò ìgbà bí ìfẹ̀bí àwọn àtọwájáwé ilẹ̀ ó ń fún ìgbọ́dọ̀ ọlọ́run ó ń jìyà ọ̀rọ̀ àná ìjàmbá sílẹ̀ lẹ́yìn àndẹ́rùbọ̀ tó o bá ṣe sìnà tí ọ̀tá ó kò hiv wà ló ń dìbọ̀ tẹ̀lifí méjèèjì àmọ́ wà ló wà ló sọ ó ti bẹ́ẹ̀ lórí pọ́pì ìjẹ́ bá ṣe nínú ẹ̀ bá ń sọ ọ̀rọ̀ rìbáì tẹ̀lé yíyú àmì kí ni tẹ̀lé yíyú rẹ̀ àhálà lọ́rùn rìbáì à ọlọ́run bá ń tẹwá lójú kòkòrò ẹ̀ mọ ìyàwó èlé mọ́ lọ bẹ̀rẹ̀ bísíǹsì kan mo ní sẹ́yìn sẹ́yìn sórí social media pé àwọn bísíǹsì wo lòun ló fi yé báyìí mo nígbà tó táwọn èèyàn wà síríọ̀ tí wọn bẹ́ẹ̀ ti kan náà wọ́n bẹ̀rẹ̀ sí ní question táyọ̀ ọ̀nà tá a lè fọwọ́ sẹ́yìn ní ti sẹ́ká lójú wa ọ̀lẹ́ ìyá ń ṣe wá wọ́n wẹ́ nìkan tó lè fi wọ́n wọ ní ọ̀tọ́ di ten million láàrin oṣù kan léré kù. yé ìfọ́pọ̀ ìwọ náà bísíǹsì kò lè fi wá ta òògùn ṣe ọmọ àbọ̀ lọ́ra tó lọ́ta bá ti wá kan bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ tó fi yé ti wọ́ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ kó wèrè lónìí lónìí ó fi òun ọ̀pá òun ọ̀pá di ọ̀la yọ̀ọ́jọ́ one thousand yẹn máa di one two torí ẹ bá pé ṣé ọ̀rọ̀ ìtàkà àti wọ́n pàtó mẹ́fẹ̀ẹ́ ìjẹ́ nínú wá ń tu tó ọmọ ẹni òrùkọ́ pa ìlú ọ̀pá ìjọ wo lórí lámúté ọmọ ọmọ lọ́wọ́sà ìlú òkùnfà lórí tó ní gbàgbọ́ra aláàṣẹ òun dà sẹ́yìn ìjọ wo lórí lámúté kò máa ṣe wèrè báwọn. ṣé ìlànà ọmọ ìyàwó máa náwó láwọn ọmọ olórí ó ní pé ṣe ní ló wọ́n pọ̀ yìí wà mẹ́rin ò bẹ́ẹ̀ ní lámúté ṣe bẹ́ẹ̀

ẹni tó ṣe ẹ̀fà ìsàmbẹ̀ owó òkè mi. Báyọ̀ sẹ́la ìtàkà bí bíkì ìmọ̀ mi kẹ́ra dé pàrọ̀ bẹ́ẹ̀kì òní dá fún bẹ́ẹ̀kì. Ṣé mo bá fún ìyàwó òní kan ní? Onímọ̀ báwọn bẹ́ẹ̀ ni mo báwọn. Ọ̀kẹ́jú àmì máa máa lé àwọn. Ọ̀kẹ́jú àmì wọn bẹ́ẹ̀ bá fọ́ ìjú àkókò ní mo láwọn. Àwọn tó gbọ́dọ̀ pé ìmọ̀ máa ń náwó ibi tó máa dáa lọ́wọ́ ọ̀túnjú àmì owó lè ní ọ̀fẹ́ ẹ̀fẹ́ ọmọ ìyàwó ló fẹ́ ìyàwó ọ̀la ìtọ́nà ọ̀tọ̀rọ̀ owó ló ó tẹ̀ tó wá ta tí ẹ̀fẹ́ àwọn ọmọ àtọ̀tọ̀ lè lójú o yẹ kẹ́ pẹ́ ó tètè tó bá o rárá kó lọ tẹ. ìwọ ti wàhálà tẹ̀lifíìsì bẹ̀rẹ̀ pé àhálà lọ́wọ́ àgbẹ̀yà tẹ̀rí iwu ẹni kéde àwọn ọmọ ìgbà aláàmù ẹgbà sọ́nà ìjọ ọ̀rọ̀ náà abẹ́ bọ́ tí wọ́n gbogbo àwọn owó mọ́ kódà tí dájú rẹ bá ń ya rẹ fi sùúrù bá ń sọ̀rọ̀ dájú owó ní a mọ àwọn fámìlì tó jẹ́ pé owó ọ̀sọ̀ kẹ́yìn ó ti dájú ní kọ́lé ẹ máa wo ohun ilé tí bàbá ní ó lẹ̀ ó tó má jẹ́ pàálí wọn ní lórí fẹ́ irú bàbá ẹ̀gbẹ́ irú ẹ̀gbẹ́ ní ìlú tó sọ̀rọ̀ ẹ̀yin ọmọ máa ní ẹ máa ní high blood pressure lórí ẹ̀sẹ̀ bàbá ní òfin kankan rẹ̀ ilé ẹyọ bẹ́ẹ̀ rò ó fi ilẹ̀ àwọn tó nílé bá dé pé wọ́n tẹ̀sí gbogbo dọ́kúmẹ̀ntì tí bàbá yín sáyìn

ọgbọ́n tí wọ́n sọ yé mọ́mọ́ yọmọ́ tí bàbá mi kò sí kírísítẹ́nì mọ́ wọn èmi mọ́ kọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn kéwù ẹnu omega èmi là áfà àfà mi kò sí ìka bí i ìtajọ́ ìgbé àfà àtàwọn ìbọ̀ ìbọ̀ wà bó tá a bá fún ọ lé mi báwo ni kábàá ti mọ̀ ìdí ìbò kan ọmọ bóde ó sì òsè bàbá dáwọn ká ilé bàbá àtòkù ti bí ọmọ márùn-ún sọ́jọ́ pẹ́lẹ́ àni wọ́n ti wọ́n mú àwọn mí ẹnu òbí dẹ̀ka èmi ní fáàkì gbogbo wọn ìkọ̀kọ̀ gbogbo wọn ti kò bẹ́ẹ̀ ti pọ̀ tó wù àwọn àlàǹfọ̀ wà sí. ọmọ ọmọ yóò kẹ̀wọ́ torí íńtánẹ́ẹ̀tì tí àwọn wá ní fámìlì yìí ọmọ ìyá kan máa torí rẹ̀ rògbò tó pé ah àwọn ká àwọn náà ọba dàbí ìgbà tí sàrà ń níbẹ̀ ìwà two thousand and four níbi ìlọrin I controlled ìyapa ọlọ́run ayé mẹ́ they know me my family àti yóò ní báwọn ó sì máa kọ níbi ìnáwó òní kan ṣẹlẹ̀ ní ìnáwó òní láyé ó lè lù bẹ́ẹ̀ ṣùgbọ́n lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa àti dáhùn àwọn fámìlì wa àwọn àdìkàlà ń dada my father nígbà tí bàbá mi nínú máa fa wàhálà lẹ́yìn ká lọ fi òkú síbi iṣẹ́ yẹ́sọ̀ lò wà láì iṣẹ́ láti bàbá mi bàbá mi ń bẹ́ẹ̀ bí iṣẹ́ lónìí nínú mọ́tòbára símẹ́tì ní lápò. torí pé àwọn ọmọ ọ̀pọ̀lọpọ̀ wá ló gbọ́ ilé náà ìwọ nìkan là á bá bá kí ilé ìkọ́ máa ṣáájú lórí Facebook gbogbo èèyàn lọ́wọ́ kàkàrà nípa ọ̀bà dáa bàbá rẹ̀ kú orí ìgbẹ́gbẹ́ lójú bàbá ẹ̀kọ́ nìkan náà lọ́sẹ̀ẹ̀sì àwọn olùkọ́ so ọwọ́ adijọ́ kí wàhálà eh, fẹlẹ̀ tọkíní ẹ̀ẹ́dọ́n tọkíní tọkíní dàgbà ẹ̀bà láti ó lé wé ní wọ́n bọ̀ lẹ́nu tó tó ìtẹ́ ni àwọn èrè òbí ẹ̀fẹ́ kára gidi pọ̀ jọ náà ní bàbá wa lọ gbogbo fámìlì dé ah, àwọn ọmọ ti àwọn ọmọ ti o làwọn ti bàbá àbá wà láyà tó dé lé bẹ́ẹ̀rù ṣe pọ̀ nílé tá a jọ kúrò sí bàbá wa là á rò pé yóò dùn lẹ àwọn èèyàn àwọn èèyàn bá púpọ̀ rẹpẹtẹ tá a kú jọ dé bẹ́ẹ̀ jọ láyé òní máa ń lò ní oṣù bàbá wa bàbá tiwa afúnfífẹ́ èmi nìkan kí mo àti ìfẹ́ o. sẹ́kì náà bá lájọ́ ìdúpọ̀ ní bàbá láti ní kẹ́kẹ́ náà fún ẹ̀rẹ́ bàbá bí àpàbá wa fẹ́ ilé láti jẹ̀mọ́ sí ọ̀sẹ̀ rẹ̀ àpájábọ̀ apáṣẹ́gí ọjọ́bọ̀ táà bá ti rí tẹ̀rí ìbù àti tẹ̀rí ìbù ọlọ́run ẹjọ́ ọmọ ọba wà lára mọ́ ibi ọlọ́run bá ti jáde mọ́ wa ẹjẹ́ àgbà ìjáde mọ́ ibi ọba ti fà wá mọ́ra ẹjẹ́ àgbà ìfàmọ́ra ọlọ́run fàmọ́ ń já àwọn ọmọ orílẹ̀ ọdún mẹ́rọ sí wọ́n sára àwọn aláwọ̀ ọlọ́run náà wá wà mẹ́síkù ọlọ́run lẹ́yìn tí wà ń bá dé bá ẹ mọ ìyàwó èyí mọ o ọba ọba tí a ti jẹ ọba sọ ọ̀yàwó èyí mọ ọba wa kí wàá lè sọ́lọ̀ ó sì sa ẹ̀sán fún fàlàwù fàlàwù bẹ́ẹ̀ ní tó ti ṣe kọjá ní owó èlé ọlọ́run fún mi ìyẹn ló dàbí pé ẹni tó tú bá nínú ẹ̀ṣẹ̀ bàbá tó lé àrùn tèmi wọ́n ní pé ìwé ẹni tó bá ti lè tú bàbá tó gbà wá àrùn àfẹ́sùpọ̀ ti lọ ní máa fà á mọ́lá bí ilé náà lá nínú àwọn tó ti ń tara tó ti transact pẹ̀lú nínú owó èrè ọlọ́run kò yìí. Lẹ́yìn àwọn sábà yìí máa lọ yìí wà ọjà ilé tó ó ti ronú sí wàdà lọ́dọ̀ ọmọ ó ti padà bọ́dọ̀ ọmọ ó ti fẹ́ nínú ọmọ náà wà táìbù nínú islam ah. bàbá sọ́lé àlòjẹ́ wọ́n ti kó ní pé ẹni tó bá ti lè ronú kú àlà tó tún bá kò ní ẹ̀sẹ̀ kan kàmọ́ ńlá zábà lọ́dà bí ojú ọ̀sẹ̀ lọ fàláwù màmá lọ owó èlé tó fi yá sáájú ọlọ́run kò ní jọ irú àwọn fásitì ìlànà àfáà wá ṣe fáwọn ọmọ ìyá wa kan tó ń ṣiṣẹ́ ní báńkì olówó èlé wọ́n dẹ̀ tún bá lọ́dọ̀ ọlọ́run wọ́n rí sáyìn wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ business day mọ́ àlàkọ́ jáde gbogbo property tí wọ́n kó jọ ẹ̀lówó èdè tí wọ́n lọ tó ná tí wọ́n lè fowó ṣe business àáfà tá a bá gbọ́ àáyá ìwé tọ́ba jọ sí pé lóòótọ́ orí pé wọn àfẹ́ jẹ bàmá ni lọ́jọ́ wọn ó rí sáyìn lọ́jọ́ wọn ó tún bá á rí pé ara ń tó ti lọ náà ní sáfó lọ kò ní ìdí kan jù ọ̀nà fàlàwù ìbànújẹ́ máa fa wọn inú tiwọn náà ò léwu lórí fáwọn ti ara náà ṣùgbọ́n a rí inú àwọn onímọ̀ tí wọ́n sọ fún àwọn ọmọ ìyá ìpè ìbàdà tẹ́ ẹ bá fẹ́ bẹ̀rẹ̀ òun tuntun ẹ má lo owó ìbáyìí ìdájọ́ tó pẹ̀ka báyìí àmì kan sun aṣọ wọn tí wọ́n fowó ìbára àmì kan sun lé ṣùgbọ́n arúgbó àwọn ọmọdé wọn pé owó bísínẹ́sì kankan ìbàdá kẹ́ ẹ lọ́wọ́ owó àlàyé kẹ́ ẹ mọ́ lè wá àmì ó fi jẹ́ pé pípín ilẹ̀ ọ̀rọ̀ ní kankan orí kí ní ọ̀jẹ̀ owó ṣùgbọ́n tó bá já sí orí owó tí wọ́n rí òun náà ni wàlọ́ọ̀ àlàmù Fa a bá gbé lọ sínú àtòrí àáyà pàdé a sọ sábà ọlọ́run ní tó ti ṣe kọjá yẹn ọlọ́run ló wọ́n yà á pé ó túmọ̀ sí kówó rẹ̀ kó kójọ ọlọ́run ṣe kí ni o ìgbọ́n tẹ́ ẹ bá lẹ́nu ọlọ́run inú ní òní kò ní máa ah, àwọn gbàtà ìjẹ́ tó bá rántí ẹ wá máa wo ní ìbàlẹ̀ kan wà á mú ìlànà ẹ máa wo ọlọ́run tó wá tó wá sínú kọ́mábà ọkàn ọba nìkan yóò sọ wá o wà á mú ìlànà wà wà ìjà tọ́ba wọ́n náà yóò jẹ́ ìyàwó olóòtú bá ìgbà tó ní kókó sùn náà tó rí sáì lọ́wọ́ kó gbogbo wà fún ọba ti jọ ọwọ́ kó jọ kó tiẹ̀ gbọ́dọ̀ kó twenty million jọ nílẹ̀ ìbẹ̀rẹ̀ business tó o tún bá nù ọ̀ọ́dẹ̀ bàbá láyà wọ́n láti pé kó ṣe túbá wà láì ìbànújẹ́ dé bá àtijọ́ náà báyìí kò kó nǹkan ti jọ náà ìwọ̀n bá tó kó jọ kódà ó tún bí fóòtì ẹ̀ á wà lẹ́wọ̀ wà fún gbogbo ìṣòro ọwọ́ àwọn gbogbo ìṣòro wà láyìí Ọlọ́run máa level of sincerity in your repentance. Àtẹ̀wájú tó bá fi ìgbà náà, Ọlọ́run máa ọkàn rẹ̀. Ìdí ìtawọ́lá sáńtà tó hà. Tọ́lọ̀ bá wáyé pé sincerity bẹ̀rẹ̀ yóò borí yóò kẹ̀ yóò mú àgbẹ̀ náà. Tọ́lá ní pé èmi ló fi kẹ́yìn Ọlọ́run ṣe yá Ọlọ́run ẹ̀jẹ̀ àti yá. Jàmáà yìí bá ti gbólé yìí. àwọ̀ ake wọ́n mọ̀ ní àdàfà wúlá ìka sàábù náà ìfòmòdì ìfẹ́ láàrín tó bá tó bá àwọ̀ apá ní ìwọ̀n bá tọ́lọ̀ ń bá ní àlejò ṣé wọ́n wọ́n àyàfà àwọn àǹfààní tí bàbá yọ nínú ọ̀sẹ̀ sí o náà ń jà àtùtù background lẹ̀ báyìí a wà parí ẹ̀ lọ́la àwọn ọmọ sáyẹ́ǹsì kọ̀ọ̀kan tó máa ń jà lórí rẹ̀ tọ́lọ́ bá ní ká lè clear nígbà ọba tọ̀la á clear ọlọ́dẹ àsòkò subhanaka